بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه ادى الامانه وبلغ الرسالة ونصح هذا الأمة فتوكلنا على محجة بيضاء يزهى كنهارها لا يزول عنها إلا هالك عباد الله هنيئا لنا جميعا على عمل الله علينا بشهادة هذا الشهر الكريم وهذه السنة الجديدة وهذا اليوم يوم العظيم يوم الجمعة الذي هو أول جمعة في هذا الشهر شهر الله المحرم وفي هذه السنة السنة الهجرية الجديدة نسأل الله تعالى Ẹ̀yẹ orúkún ọlọ́run, àkíra wa tí a kó jímọ̀ tó ní, orí bí ṣe ọjọ́ jímọ̀ ọjọ́ kẹrin nínú oṣù ṣáàrùn lọ́ọ̀dẹ̀ àti Muharram. Oṣù Muharram, jímọ̀ eléyìí, ọ̀nà ni tí í ṣe àkọ́kọ́ oṣù ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun ọdún 1448 lẹ́yìn ìjọ́ àti sallallahu alaihi wa sallam Ibadallah àwọn ẹ̀kọ́ tó pọ̀ ló wà nínú ìdáyéjẹ́ ànábì láti ìlú Maka lọ sí ìlú Medina lẹ́yìn ìdá ànábì sallallahu alaihi tó ti lóòrùn ọdún mẹ́tàlá ní ìlú mọ́tà tó ń jẹ́ iṣẹ́ olúwa iṣẹ́ tọ́lá àwọn bá rán olúwa padà yọ ọjọ́ fún láti kó òní ìlú náà pẹ̀lú ìlú mẹ́tàlá inú àwọn ẹ̀kọ́ tá sọ ní àkọ́kọ́ ní pé iṣẹ́ ní oṣù yìí ní oṣù Muharram òní àkọ́ni ànábì ṣe ń jẹ́ra sallallahu alaihi wasallam ìtàpọ̀ lórí ẹ̀kọ́ àmọ́ ìrọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ òun náà ní wípé ànábì sallallahu alaihi wasallam ó ṣe hijira nínú oṣù sọ́fà yìí ni oṣù ẹlẹ́ẹ̀kejì oṣù tó kàn lẹ́yìn oṣù táwà nínú oṣù sọ́fà ìlànàbì ṣe hijira sallallahu alaihi wasallam tí wọ́n lọ́pàá òbíjá yìí pé ní yìí ẹnu àwọn sàádùkò láyé Umaru ibn Khattab ọ̀bí ọlọ́sẹ̀ àádá àmì pé ká máa fi ṣe àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun gẹ́gẹ́ bá ṣe mọ̀ ìgbé láyé ànẹ́jì sallallahu alaihi wasallam kò sí bá ń pè ní ìjọrọ kàlẹ́ndà òǹkà táà fi tó jẹ́ tàwa mùsùlùmí ó yẹ wípé ní àdẹ́sọ̀ ọlọ́run àdẹ́sọ̀lá a máa ju àwọn ọdún tó fi lọ sí ìsìlámù tó dé láyé àbáfẹ́sẹ̀ dínkù ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ náà ó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó wà láyé àdẹ́sọ̀ ọlọ́run àdẹ́sọ̀lá láyé ọmọ ìwọ̀n àpọ̀ rọ̀bí nínú ìta ẹ̀sìn wa òun ló ń bẹ̀rẹ̀ wípé nínú ìṣèjọba wa mùsùlùmí táwa náà ká ní nǹkan tá máa fi ń ta oṣù tá máa fi ń ta ọjọ́ àwọn àbábí àti ìṣọ̀rọ̀lọ́wà rẹ̀ ọ̀sánlá wọ́n tẹ́wọ́ gba àbáyì inú wọn sì dùn sí nígbà ibn hajar al-asqalani rahimahullah ó ní àwọn sàájú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹni wọ́n kò ní pé oṣù tá a wà nílẹ̀ tí í ṣe muharram òun náà ni tó máa jẹ́ ìpìlẹ̀ oṣù àwa mùsùlùmí dábàá sí ká ọjọ́ tí ó dà gẹ́gẹ́ bí january inú ìlú ìlú lórí àkàlẹ́ńdà oṣù tá à ń fi oòrùn táàkì ń ka ọjọ́ ẹ̀rí bá mú sùpá ka ọjọ́ yìí ní ìtawà inú ẹ̀ kí muharram kó máa jẹ́ ìlú ìpìlẹ̀ rẹ̀ ibn hajar onípe tó bá ní wípé àwọn sàábí ànẹ́bì sallallahu alaihi على sáré wípé lóòótọ́ ká dàmù rí ọkà ká ní àníyàn pa afẹ́ṣe ìjọra pọ́ndù mọ́ta lọ sí Nàìjíríà ní oṣù táwà yìí ló bẹ̀rẹ̀ àwọn àtàgbé bá ní pé ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní máa ká oṣù wa láti inú Muharram ọlọ́pàá tàbí ní ṣe Muharram ní àkọ́kọ́ ọ̀sùn àwa mùsùlùmí òtòjú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì oṣù Muharram ní àwọn oṣù abẹ́wọ̀ ní àwọn oṣù tó lọ́lá òun náà ni muharram wà olùwàsánà àlùkọ̀rá ní wípé oṣù méjìlá òun náà ni olúwa rẹpọ̀tínáìsì nínú àlùkọ̀rán nígbà tó olúwa dá ayé olúwa ní wípé mẹ́rin inú ẹ̀ oṣù abẹ́wọ̀ ni wọ́n téèyàn ò gbọ́dọ̀ wà àmọ́ nínú oṣù muharram àtàwọn oṣù mẹ́ta ní ìlẹ́yìn rẹ̀ tó tún pàpápá àgbọ̀dọ̀ wà pálapàla àwọn mẹ́ta nú ẹ̀ mọ́tẹ̀ wọn ẹ̀rí muharram kan ló dájú rọ́jà tó ló dájú mẹ́ta tó tẹ̀léra wọn òun náà ní bòlùkánídà oṣù kọkànlá oṣù tá a máa ń múra oṣù ẹlẹ́ẹ̀kejìlá ìtàkùn ti hajj nínú ẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kẹta ọdún muharram ìtawà nínú ẹ̀ oṣù àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tó tẹ̀léra wọn ni oṣù ẹlẹ́ẹ̀kẹrin tó náà tún jẹ́ oṣù àjẹwọ̀ òun náà ni

النبي صلى الله عليه وسلم ó ṣe ìbọ́ọ̀bà oṣù Muharram lọ sí ọ̀dọ̀ olúwa wa annabi sallallahu alayhi wa sallam annabi nínú àwọn oṣù tí ààwẹ̀ lọ́lá mú rẹ̀ òun náà ni ṣáàrùwọ́rí al-Muharram ṣáàrùwọ́rí al-Muharram oṣù yìí náà oṣù tẹ́yà nínú oṣù Muharram náà tó jẹ́ náà sílà ní ẹ̀ òun náà ní àwẹ̀ ọjọ́ kan èyí tá máa ń pè ní Àṣúrà àwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù Muharram tá wà ní ìlú ẹ̀ òní ní oṣù Muharram di mẹ́rin ní orílẹ̀ jùmọ́ tó bá di sátọ̀dì tí ó di márùn-ún Sunday tí ó di mẹ́fà monday yóò di méje tuesday yóò di mẹ́jọ wednesday yóò di mẹ́ta àdéhùn pé kí ó ní láì sàárà nínú ọjọ́ àlàmísì tó ń bọ̀ òun náà ni aṣọ́ra ò máa ni ọ̀sọ́lá ó gba àwẹ̀ aṣọ́ra yìí ní ọjọ́ kẹwàá anẹ́bí gbà ó sì sí àwọn àrùn ó máa rẹ̀ àwọn ọmọ tọ́tù wá lójú kòkòrò ká gba ààrùn ọjọ́ àánú lọ. Àníbọ̀rọ̀ wọn kan wípé ní òun bẹ́ ọlọ́run ọlọ́run kó fi ààrùn ọjọ́ kan yìí kó fi pa ẹ̀sẹ̀ ojú ọjọ́ kan fún gbogbo mọ̀mí tọ́lọ̀ bá yọ̀ǹda fún tó jà kò fi parí ládàá lẹ nínú oṣù nínú àwọn ààrùn ọjọ́ yìí sí ìlú pọ̀. Àwọn onímọ̀ wọ́n tún fi kún àdéhùn wípé

gba àsùnmọ́nìyàtà àtúrà màá gba àwọn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn kún ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá eléyìí ló fà táwọn onímọ̀ ọdún sọ wípé gbígbà rẹ ọjọ́ aṣọ́rọ̀ yìí ó pé sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ọ̀nìkéyìn ó gba ààwẹ̀ aṣọ́rọ̀ nìkan tánẹ́bì náà gbà sallallahu alaihi ẹlẹ́ẹ̀kejì kéèyàn gba táàtúrà ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá ní ìsáàdínlẹ́dì sallallahu alaihi wasallam tó dàníyàn tó gbèrò àti gbà á ẹlẹ́ẹ̀kẹta kéèyàn gbọjọ́ kẹsàn-án tó gbọ ọjọ́ kẹwàá tó tó gbọjọ́ kọkànlá àwọn onímọ̀ àti ìpè ìwé àwọn àwọ̀dá ìpèlú ọ̀la mẹ́ta nẹ́bí ìgbà tó bá sọ̀rọ̀ òun náà ni ààrùn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ní oṣù táwà ìbádẹ́lọ́ iná ẹ̀kọ́ táwọn ọkọ́ ní ìpínlẹ̀ ọba àtìkò wa pàápàá jùlọ àwọn tá ń lò lórílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú ìtọ́lá àwọn ọmọ tí àdéhùn báyìí olúwa ń kọ́ wa lẹ́nu wò lórílẹ̀-èdè wa nàìjíríà olúwa tó náà tó wá ní pé wà bọ́rọ̀bọ̀ lọ́wọ́ مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم ربها بأنعم الله فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون لواني القرآن من صفوة olúwa fi àtẹ̀júwe ìlú kan ọrí àtàní ìpàtókólá village ìlú kan janet àdìyàn ìlú yìí ìlú fọkànbalẹ̀ ní amina sáńtì rẹ̀ sí à inú àríkìkí ẹ̀ ó ẹ̀njọ́ ìdẹ̀ra ọlọ́run ọba amina sáńtì amúlíhà inú bí sáńtì jọ́rìsì rẹ̀ ó ẹ̀njọ́ rẹ̀ amina sáńtì sọ amíhà inú oúnjẹ rẹ̀ ó ẹ̀njọ́ rẹ̀ gbogbo sáńpè ní oríṣiríṣi ìran ìran ní ọba ó ní ìlú yìí ọlọ́run ọba ti fún ọ níbẹ̀ àríkìtì wọn ń wá àríkìtì ìlú ń wá bọ́lọ̀ tó ní kó tó máa rọ̀ ilẹ̀ wọn lọ́ra kò sí tọ́lá bọ̀ tó wọn ó tó ṣe àwọn àdúgbò ilẹ̀ àlùmáàní ilẹ̀ ní tó pọ̀ jáǹtì rẹ tó pọ̀ àríkìtì wọn ń wá lọ́nà tí tí wọn ò rán kà ṣùgbọ́n ìlú mẹ́ta fi ṣẹ̀dí olúwa fàkẹ́tà rọ́ọ̀tì bí a ní ìlà gbogbo orí ọlọ́run bá ti pọ̀ tó náà yìí dídẹ̀ ọlọ́run bá pọ̀ tó yìí wọ́n ti kékeré wọ́n sà ìmú orí wọn ò fún ìsìn ọlọ́run bá ti mú sórí fún wọn wọ́n ti rí pé ọgbà wọn ló dé bẹ́ẹ̀ fàdà kọ àwọn olùbá àtàlùjọ pọ̀lùpọ̀lù olùwà ní pé àdá kọ̀ ọlọ́run wá fún wọn tọ́wọ́ Àgbáwókù ní pé kéèyàn kà tẹ́sì nǹkan kéèyàn ó tẹ́sì rẹ̀. Kì í ní pé wọ́n yìí kó ìdúró sínú ẹ̀kọ́ rárá, ó kàgbà tọ́ ọ̀rùn gbóòórùn ẹ̀ wò. Àlùwà ni pé àwa ní kí wọ́n gbóòórùn tí ń jẹ́ alùpàwọ̀ ìbátan jù ẹ̀wù ebi. Kì í ti pọ́ lọ́wọ́ bá jí ọlọ́run tó fẹ́ ní kàlùbátà aláwọ̀ onípe òun kà fún ọmọ tó díẹ̀ kí wọ́n gbọ́ ohun tí là ń pè ní èdè wọ̀lọ́kọ́ kí ni wọ́n tó wọ́n gbọ́ ohun tí là ń pè ní ìbẹ̀rù kàkẹ́fàrà ti di àní ìrọ́pìyà wọ́n ti kèfè rí tí arísìtì ọlọ́run tí ìbẹ̀rẹ̀ ọlọ́run tí orí ọlọ́run ọba fàdé akọ àlọ́run ìbáàbà nìjọ́rì wọ̀lọ́kọ́ olúwa fún ọ tọ́wọ́ ìka àti ẹ̀sẹ̀ ká bí ń lé rí lára

aláǹtakùn olówó alu àpèjú àǹkàmú aláǹtakùn olóríṣiríṣi inú àlùkùránì yìí ìwà ní pé wà bọ́rọ̀ bàlọ́wọ́ mẹ́tàlẹ́ àpèjúwe kan ọrí àtàlẹ́ ìlú kan ẹ̀rẹ́gbẹ̀jẹ́ káwọn gbogbo àwọn títọ́ọ̀tù tó lọ́wọ́ dákọ̀ nínú ayọ̀ ní sọ́ọ́tù ní àlùkùránì chapter sixteen verse one twelve كانت قرية يدوكني كانت آمنة وكما بالغ mutmainna tan kódà wọn ń gbádùn yá sí yàrá tó kọ àárọ̀ rárá ní kó lè mọ̀kàn olúwa ní pé àti tí a rí tó ti wà kalẹ̀ fún wọn báyìí gbogbo ọ̀nà ni bàbá wa rè káyà yìí ọba wa mọ nàìjíríà olúwa olúwa ní àti ń gbé bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kanbalẹ̀ pẹ̀lú àlàáfíà èyí sùn yóò tilẹ̀kùn lẹ́ẹ̀kan kan ò ní ṣe yóò sùn yóò falala àríbùkì wá ń wá níjọ́ àná gbogbo agbègbè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí lónìí ìgbàgbọ́ ń pè ní sùn ọ̀rọ̀ ayé nílẹ̀ Yorùbá kòkó ní pààlà abẹ́lé kòkó àwòsù ìdẹ̀ ń bàdà títí dò ní kòkó àwòsù tó wá kó ti lábílì sí ìjọba lọ́wọ́lọ́wọ́ àti lẹ́ntìn kòkó àwòsù yóò ní kò sẹ́ni tí ó kọjá níbi kòkó àwòsù yóò ní kankan ìbẹ̀rù ní pé ilé yóò ní wó

bá ti pè tọ́nà ọba ní kọ́lọ̀ mọ́sọ́ ọ̀jẹ́ alọ́ni sọ̀rọ̀ àpàdá kan ọlọ́run ní bá sọ̀rọ̀ jùrù ọlọ́ni àwọn ọlọ́run ọba sáré bá àwọn kọ́ńtíkwẹ́ǹtì kan tí wọ́n ṣe àkàǹfún wọn sọ́wọ́ ẹ̀wù wébi àti ìdẹ̀wù tí wọ́n máa bí pé àzáfọ̀ ọlọ́run ní ẹgbẹ́ ogun tá ń bẹ́ nílẹ̀ nàìjíríà lónìí kọ́lọ̀ kọ́kà ní wọ́n àwọn ní mọ̀ wípé ayà yìí tí ọlọ́wọ́ bá ìlú kan pàtó ní ọlọ́wọ́ bá ń bá rí ní àdírí gbogbo òṣù àṣọ̀hàdí ìrìnjẹ̀bí àgbà tàbí ìrìn ìkálára àpá àwọn àgbà àgbà àkọ́kọ́ àbúlábí àbáàtì tọ́bí ọlọ́gbà alẹ́ àmì ọmọ kọ́lé ìlú mọ́kà nígbà tó ń fi tẹ̀síro àyà ó dápọ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ìtàlọ́lọ́wọ́ bá ìlú ọlọ́wọ́ bá sọ fún àyà àlùkọ́sọ̀ láti sọ ìdàkọ́ òyìn ó wá parí sí pé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ mọ́tà ní ìlú bí gbogbo ẹ̀ ló bá mú àmá àlẹ́ ẹ̀dọ́rọ́ bí ọ̀rọ̀ mi lábúrí lájú kò sọ ọ̀nà gbogbo olùkọ́lọ̀ ọba ní kí ntọ́lọ̀ ọba sọ ní ààyà sí ìbámu onáàdì ó bá wa náà mú nàìjíríà bá wa náà mú nàìjíríà ìdákọ́kọ́ ń bá yí tẹ́lẹ̀ bí ebi ebi gidi àbẹ̀lọ́ ọlọ́run yí pọ̀ tó gbọ́ òní tó gbọ́ anílé kéwú gbogbo ní skúl oníkàlùkù ń pèrè àwọn ìlú òṣè àti ìjẹba ìròyìn ni wípé àà bá ń dé ti fi wọ̀lú látọ́kì òyì oníkàlùkù wá ń pèrè àwọn àwọn èèyàn ti skúl fàdá àwọn ìbára tàbí ọjọ́ wà lọ́wọ́ àbí bí ìgbà tó yẹ pé ní abẹ́ ẹ̀sẹ̀ wáyó ààtìyó àmá nǹkan míì tó tó ju sí bẹ́lẹ̀ lọ́lódé kéde pé ibi ti kó nàìjíríà káwọ́pù tó wá dé ìdẹ̀rù lọ́nkọ́sọ́ wa níbẹ̀ yìí yóò máa wá jẹ́ pé ìwò gbọ́rọ̀ ọlọ́run bá ikú kan wípé ní wà ní fífẹ́sọ́ ọlọ́pàá ní sáwọ́ kìtì sí náà ìdíkúta bá sá nàìjíríà a mọ̀ wá sàdúrà ìpé ọlọ́run mọ́dá nàìjíríà rú ọlọ́mọdá wọn láàmú ọlọ́run yìí dà lóòrùn ọlọ́run yìí sàdú jẹ́ àbí ká máa tọ́tọ́ ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kàmìtán wa ọlọ́run ò lọ́wọ́ bàjẹ́ bálé ẹ̀dá arúmọ̀ tó pọ̀tá ní yóò tó kò fẹ́ bàjẹ́ olùwàsọ

ọlọ́rin bá ń tẹ́lẹ̀ jẹ́ o ó yìí ti sọ inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim bàtà wà ní ìdẹ̀ra ìdẹ̀rí pé ìdẹ̀rí pé ìdẹ̀ra wa ló bí ọlọ́run ọba nù ìdẹ̀ra wa kọ́ nǹkan kan láti tó débẹ̀ fàkàtà àwọn tí ìyàánú ìlà àtà ìmúrí tọ́lọ́run ọba ní lójẹ́lẹ́yìn òde ajẹ́ pé ta bá tún ìtẹ̀ báàkì ká padà tọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ńlògùn ẹ̀kọ́ sí ìkànnì ńlògùn ẹ̀kọ́ sí ìkànnì olùwàtọ̀ yìí pé ní àlẹ́bí ní àmànú wà láyé ti tú ìmá náà ní olómi kò láyé ìkà náà ń amòlù wà ọmọ ìsàdùn áńtà ìsọ́tẹ̀ náà ni ogun ẹ̀ ní ká padà tọ́dọ̀ ọlọ́run ọba fàkàfà kásọ̀ ibi sàáàmù náà bẹ̀ ánú mi là tábà ti ṣe bẹ́ẹ̀ kọ̀ǹdíṣàn wọ́n ṣe yìí tó rà jẹ́ wọn lọ́wọ́ bá ní iná lọ́wọ́ àdáyọ̀ ọyọ́ máa bí ọmí hátayọ̀ ọyọ́ máa bí àǹtùkù gbogbo ìṣẹ́ṣẹ́ ẹ̀dá bá wà tó bá wà ní ìrẹ̀ra olúwo ní kẹ́ǹjẹ̀ ẹ̀dá ìdí àìdá olúfẹ́ ọlọ́run ọba kò ọlọ́run ọba tó rú rere rò ní fàyín rọ̀sàdà oore lọ́lọ́run ọba tó dáa máa ń rúrò wá ọlọ́run ìra fún rúrò wá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ó fọwọ́ ara rẹ̀ pa ìpa ní ó fọwọ́ ara rẹ̀ pa gbogbo ara rẹ̀ ìdàní sàkẹ́fàrà ti di àánú nìlá kápàdà sọ́dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lá ọba yìí na lẹ́bí ní àmàlú ọ̀lẹ́mìẹ́ ti tó ìmánà àwọn ìdólmí òláyé kàlà ń bọ̀lá àmúnú gbọ́rọ̀ tọ́lọ́run ọba lẹ́nu tí ó fa nǹkan kan nípa ọba ọlọ́run ọba kọ̀ ń fa àmọ̀ pé ọkàn wọn ó balẹ̀ ọkàn wọn ó balẹ̀ wọ́n gbogbo ń dáyà àlàáfíà wọ́n mú sàdún ọlọ́wọ́ bá yóò máa sínà fún wọn ni ọlọ́wọ́ sínà fún wọn ni àfọ́rọ́bù wọn individual wọn àti jama àti collectively wọn lọ́pẹ̀já padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní jama ọlọ́wọ́ sàkóríjì fún wọn níjọ́ àná àwọn àgbàlagbà ní àwọn àdáyé tó dáa táwọn wọ́n lè wípé adákun ìgbà yìí lè àdúrà ní ẹja kúnkún ìgbà yìí lè àdúrà ní ẹja kúnkún kọjọ́ ládàkọjọ́ làálì ní lábílẹ̀ mà ẹja kí làkágbéjákùn lẹ́mà tó dára bọ́ọ̀ bá jẹ́ yáyì ní ọmọ kódà àwọn olùkọ́ ìbẹ̀wọ̀ ọlọ́run ló ń lò ẹja kúnkún kagbara sọ́dọ̀ ọ̀dọ̀ ìjẹ̀mà pẹ̀lú ògùn الأمر والأمان يقال فجوة بلا أقل مخزدين أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم عباد الله يا رسول الله nínú ẹ̀kọ́ ìsìlámi tó bá kọ́ tó kọ́ wa bá ti ma handle information tí gbogbo ní ṣẹlẹ̀ yìí information ìta ló ṣẹlẹ̀ lánàá yìí information àwọn àyà mẹ́ta ń bẹ náà tó hàn olúwa fi ń kọ́ wa jẹ́kọ̀ọ́ bóòlù náà ti ma àmàlà pẹ̀lú information àkọ́kọ́ ni bóòlù ń ta àmàlà ń jẹ́ àkúnfà fìkún bí nábàá pàtàkàyà tẹ́ bá gbọ́rọ̀ kan tá a bá gbọ́rọ̀ ẹ̀jẹ̀ ká àtàtẹ́ ká fẹ́rifáì kó tó di wípé a máa dìtẹ̀mí ní ìtẹ̀. Ayà ẹlẹ́ẹ̀kejì olúwàbọ̀ wípé wà látẹ́kẹ́ kò máa dé sàlákàdì àìlì. Inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Ẹ má máa tàtàbà àbáà ká máa fọ́gbò information pẹ́gbẹ́ tẹ́yọ máa wá ní wípé àà ọmọ tó ló fẹ̀rẹ̀ níbi àà ọmọ tó ló fẹ̀rẹ̀ lọ́rùn nítorí pé lè yóò máa kó ìnira bá ìlú lánàá nísì nínú àwọn táwọn èèyàn tó sọ ọlá wípé ọ̀nà òkè òun ni ìtàn ní ọ̀sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn àtàwọn ń gbé àwọn èèyàn wọn lọ UIC wọn lọ rí bìrì wọn padà ọ̀pẹ́lára àwọn ọmọ ilé ìpèwà ní fakọ́lìtì náà ló pè pé skúù tó máa di ọ̀nà òkèlú ló wà gbàgbọ́ dé skúù àwọn skúù ní pé ara ní skúù táwọn kò sí jíjọ wọn ò yóò bí ọmọ rẹ̀ ó wá pè ní pé ẹni táwọn fẹ́ gbà láti dépò pẹ̀lú wá pè kí ní kó òun ó ṣe ọ padà sí nígbà yìí wọn sáà lè ọmọ tó láti àmọ́ kò fẹ́ ní sẹ́wọ́ ògbà ìwádìí lọ sí pé ní bàbá pàtàkì ìjọmọ́ṣàn kàṣọ́ra olùwàtọ̀tọ̀rún alùkùrá ní wípé níwá ìdájá àrùn amúrú mímẹ̀ amúnìwàlùkọ́fẹ́ àdá rúgbẹ̀ ìwà ń bá wọn ará àwọn apáta náà mùsùlùmí àtàmọ̀ láti kí náà mùsùlùmí ń jẹ́nà lọ kẹsọ́ra yí o gbogbo tí ń bá ni àbí ìròyìn tó ni kìí ṣe gbogbo ẹni bọ́ ẹnikẹ́ni náà yóò máa fi tẹ̀lé ní ìfẹ́ ní mapáàtì sára wà ní wípé ní ẹ̀kọ́ sáàpọ̀ ní pé káṣe àrùn rẹ̀ ìlàkọ̀ tó káà láwà láyé kò ní kó sọ̀rọ̀ àbí káà láwà àwọn onímọ̀ àwọn àwọn sọ̀rọ̀ lásìkò lónìí àwọn aláṣẹ wa àwọn kó sọ̀rọ̀ àwọn security agencies àwọn ọlọ́pàá ni ní àjókó sọ̀rọ̀ àmọ́ lónìí lónìí lára lára gbogbo tí bá ń ṣẹlẹ̀ nínú tàbáwúrù nínú development kò sí tí ò ní báyìí méjì yóò ní abala positive rẹ̀ yóò sì ní negative lára negative side ti technology wípé àti control information òbítẹ́ ńlá kódà àwọn àdó tí wọ́n ní agbára tí wọ́n ní iṣẹ́ jù alọ́ nàìjíríà jẹ́ fún orí kọ̀ǹtóró kátọ́mọ́ àbàbà wa sàlẹ́yìn ní mẹ́kí títì sí àmà tó ní kí ní fọ́ọ̀sì wàhálà tó ṣẹlẹ̀ kò wá síbi láàrin tí ò tí kó 20 minutes gbogbo lọrin ti gbọ́ lóyìn ó ti kó lọrin ní kọ́sí gbogbo nàìjíríà fọ́dọ̀ àpè dr lágbájá wọn àgbékọ́ọ̀dù subhanallah gbogbo mùmìnì lára màtòlí àwọn tó kà wá ní wípé kí ṣe gbogbo nǹkan tá a bá gbọ́ náà lè yẹ mọ́ sọ. àníbi rọ̀sọ́lù kan wípé ní sábàlì mẹ́rin kẹ́bíbà ni à ń yọ hádìrà bí kúlì máa tẹ̀míà gbogbo tó bá gbọ́ gbogbo tó bá gbọ́ ní máa sọ àníbi rọ̀sọ́lù pé ní ọ̀gá òkú wọlé títí gbogbo nǹkan tí yàrá gbọ́ lè ní sọ títí gbogbo nǹkan tí yàrá má lè ní sọ náà mi yóò sọ àbátẹ̀lẹ̀ pé mi yóò wá fún nẹ́ṣúrù rẹ̀ wáyé bá a bá gbọ́rọ̀ òun tàbá máa wípé ládùúgbò wa aláṣẹ ni wọ́n kábi tó wọn létí sọdá bàjẹ́ ká wàlá tẹ́tí kò máa lẹ́sà lákàtúwì àìlùmù ìnà sàmúà pàlìbátọ́rọ̀ pálífò ága olú láyé kàkà nà á ní àṣùwọ̀lẹ̀ gbogbo ẹni tó bá pàṣẹ kọfẹ́sàn tó rọ́ọ̀nù tó ní kóun fẹ́ẹ́ fi create content ni ó fẹ́ẹ́ fi ó fẹ́ẹ́ fi tàwàdà ni ó máa kọ́lọ́ mọ́ òbí wọn dábàjẹ́ kápẹ́rọ ọlọ́run ọba kọ́lọ́ wọlé àkàwùjọ rẹ̀ tó sàlẹ̀ máàmù rẹ̀ tó sàlẹ̀ kọ́kànbalẹ̀ rẹ̀ pàrọ̀ orílẹ̀-èdè ọlọ́wọ́ jẹ́ kálẹ̀ kápálẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba ní pàlẹ́ pàlẹ́ ní ìparí àtọ̀rọ̀ àlékún ìtọ́sọ́nà ìmànà àtàláfíà fún alìmáàmù al'akbar alìmáàmù kòdájí al'akbar kí ìmọ̀ràn sí ìlọrin da kí máa ń kúlà ní ọ̀pọ̀ ìlọrin ẹ̀mẹ́rin ọlọ́lá àwọn ìmọ̀ràn ọlọ́wà tí wọ́n tó kọ̀ jẹ́ fún wáyé kí ṣe alìmáàmù ọ̀rẹ́lá tó ṣẹ́fẹ́ ìmáàmù Muhammad Bashir al-Dasuki pẹ́ẹ́pẹ́ ní àkọ́kọ́ jímà nínú oṣù muharram àkọ́kọ́ oṣù nínú ọdún 1447 nínú ọdún 1446 òun náà ni òní sáǹkọ̀ yìí òun ni agbọ́ gbé pẹ̀lú òkú tọ́rọ àwọn ọba wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ sí jímà àwọn ìmọ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá ní ìlọrin ẹgbẹ̀rún abẹ́lẹ́ ọ̀pọ̀ wọn tí wọ́n ti lọ síwájú wọn òbíkárí ìmọ̀mù ìpàmì àtẹni tó jẹ́ grandfather ìmọ̀mù tòní àti gbogbo ọmọ tó pọ̀ àti gbogbo òkú ẹnu kọ̀ọ̀kan wa náà kọlọ̀kọ́ sọ fún wọn mọ́múnà àtọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú gbogbo ń máa ti ń lo ipò náà ipò ni ipò ẹlẹgẹ́ ni lọ́dọ̀ ọmọ ọ̀la ipò ẹlẹgẹ́ ni lọ́dọ̀ ọmọ ènìyàn ọmọ kékeré ni wọ́n ọmọ kékeré tó náà lọ́jọ́ orí tàná sọ ọba tó pọ́tà náà ṣe yóò ọlọ́run wọn ní àlàáfíà ọlọ́run ó lò wọ́n láti tún máa kàn sínú gbígbà tí wà táwọn àgbàlagbà máa ń ṣe ọlọ́run ọba báwa gbé nínú ànábìgà ọlọ́ba àpàdé adébọrẹ́ ọlọ́ba adé nínú ànábìgà ọlọ́ọ̀bá bá rẹ̀ dídá àṣẹ̀tọ́nù ilẹ̀ ọlọ́ọ̀bá rẹ̀ àṣẹ̀tọ́nù náà ọlọ́ọ̀bá paná adébọrẹ́ ọ̀paná ẹbọ ó lo ìmáàmù tòbí náà kó tó lọ àwọn tàná ọlọ́run pẹ̀lú ọlọ́run pẹ̀lú àwọn náà láti ọ̀ṣọ́ ọlọ́run ọ̀gá ربنا تقبل منا انك انت السميع العليم فقل لنا يا ربنا يا رب العالمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم امنا في وطن نيجيريا الله اللهم آمنا في وطن نيجيريا اللهم آمنا في وطن نيجيريا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم أصلحنا واحلل لا أمورنا واصل رعيتنا يا ربنا رب العالمين اللهم إنا نعوذ نعوذ بك من الوباء والغلا والمحن والزلازل والزنا والزنا ما ظهر منا وما بطن يا ربنا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم قوموا إلى صلاتكم يرحمكم الله